pẹ̀lẹ́. ẹ ṣe bàbá ẹ ṣe o. ẹ máa wo orúurí fúrafin yẹn ojúmọ́ olórí tèmi èmi ọba aládé ojú àpàtàdá àpàjìjìrì tiẹ̀. ṣé fún ọ̀rọ̀ lérí o dẹ̀ ti ń ṣẹ́ bàyà tí rìn ṣèbá ọmọ bá ní ẹ́ onífún olè kanna nígbà tó bá jẹ́ ọmọ náà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 yé ah, yé ah ẹ kú màmí ah ẹmí màmí ẹ jẹ́ mi lọ́wọ́ ẹ kú ẹ̀gbọ́n màmí ah. ah ẹ̀mí ò ẹ̀mí ò ẹ̀mí ò ẹ̀mí ò ọ̀rọ̀ máa gbẹ̀ yẹ̀ ẹ̀mí ò má bọ̀ má bọ̀ ọkọ̀ ẹ̀mí ò má bọ̀ ọkọ̀ má bọ̀ ọkọ̀ ẹ̀mí ò ẹ̀mí ò lélẹ̀ yìí. Àwọn ọ̀gá mi. Ah! Ó ń gún mi. Bàbá àgbà kò tí ì yọ lẹ̀kẹ̀. Bàbá àgbàlagbà ni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 máa ṣe báyìí fún mi ẹ̀dẹ̀jọ́ máa mi. apá síṣẹ̀ ṣe wa òrìṣà òrìṣà kan bẹ nílẹ̀. gbogbo nǹkan tẹ́ kúkú sọ fún mi ló kúkú yé mi àmọ́ kí wàá ní gbé báyìí hmm? ní sùúrù náà báwo lè ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ò kí láì kí máa rí yín báyìí. ẹ lè dán. ẹ kábọ̀. kí ló ṣe ọ́ ẹ jà ni. a kúkú jà. ẹ sọ̀rọ̀ òdì sí mi. mi ì lè sọ̀rọ̀ òdì sí wọn. àsìkò tó wà yìí àsìkò tí mi ò mọ̀ dùn náà wà yìí tínú gbogbo òlù ń dùn. ẹ wo kó má pọ̀ mí lé mọ́ kí gbogbo ó má pọ̀ mí lé mọ́ kí ló dé mi fẹ́ pàṣẹ kí ló ṣẹlẹ̀ ó ti sú mi ọdún tì mí kí ló dé náà kí ló dé tó yẹ pé ìgbàlẹ̀ mi fojoojúmọ́ ayé mi rù kiri ẹnu lù àwọn ẹgbẹ́ mi mo mọ tó wà ètò kàwé ti kàwé tán ẹjọ́ kan ló wà ní ọ̀pẹ tó ti ń bímọ ah. ṣé kò sí nǹkan gidi tẹ́mi lè fàyè mi rọ dùgbà tí mo rù kiri lọ ni. Ah. Ah. ọmọdé ń ṣe ọ bọ́mọdé ọba máa wá ṣe ọ ìwọ tí gbogbo òun ń wárí fún eh? ọmọ wípé àṣẹ tí kábíyèsí bá pa àbí tó bá tẹnu rẹ jáde náà ní kábíyèsí ọgbà. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ó ti sú mi ni mi ì ru mọ mi ì ru mọ mi ì ṣọmọ kékeré èmi náà ń ṣọmọ kékeré mọ mo sì mọ kẹsẹ pé bóyá yìí náà gbìyànjú lórí ayé mi o àmọ́ tí a tó bí mi gangan bá wà láyé kò ní lajú ẹlẹ́kì máa rú gbà gidi báyìí nígbà tí gbogbo ẹgbẹ́ mi fáyé wọn rọ nǹkan gidi. ah. Fi mi lẹ̀. Ọ̀rọ̀ tó sọ, ó sì pọ̀ jẹ́ ẹnu rẹ lọ. Ọ̀rọ̀ elédùn àti kọ̀ wò mí. Bí ìyá rẹ̀ bá ń bẹ láyé, gbogbo ohun tí ì ṣe yìí náà, ìyá rẹ̀ ò lè ṣe jù báwọn náà lọ fún ọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. lójú, mo kẹ́ ọ nímú. Ṣùgbọ́n gbàgbọ́ aláàgbò ṣiṣẹ́ o. Àwọn tí wọ́n ń wò tó ń sọ pé ní wọ́n ti relé ọkọ̀ wọ́n ti kàwé gíga ọdún mélòó gan ló kù ní ìsìn tó fi gbàjẹ ọ̀hún ìbọdún mẹ́ta péré ló kù. sọmọ tó bá jẹ́ pé èmi náà lọ́mọ láyé mi ntọ́ sọ wọn ò ní sọ mo sì bomi lójú ẹ wo ẹ má sunkún mi ẹ má bínú ẹ má bínú ó ti sú mi ni. ọ̀tẹ̀gbẹ́ ọ̀tọ̀gbà wo mi wò ọdún mẹ́ta péré tó kù yìí nísìnyí kábíyèsí tó ti bá mi sọ̀rọ̀ wọ́n ràn lè rí èbùtọ́ bá ti sọgbà ọdún mẹ́tẹ̀ẹ̀ta tó kù kalẹ̀ òun rè rí èbó àwọn yìí wọ́n máa wọ lókè tététété èmi ní oṣù wá fẹ́ ètò wọn jẹ wọn mọ àwọn ọ̀ràn mi létí ọ̀rọ̀ búburú lórí. mọ́mí má bínú ọdún mẹ́ta náà kéré ọdún mẹ́ta pọ̀ ojú tí ń tì mí. ṣé mo bá bímọ gbogbo tó wí yìí ọmọ sọ bẹ́ẹ̀ sí mi. Ah. ṣùgbọ́n àwọ̀ mo kẹ́ ọ lójú mo kẹ́ ẹ nù gbogbo tó fi kọ́ ọmọ mo fi kẹ́ ọ. ẹ má bínú ẹ má bínú. olórí kábíyèsí ṣẹ̀lọ ni tán kó gbogbo ẹrù wa kábíyèsí náà ti tún mọ́wọ́ wá wọ́n gbọ́kọ̀ bọ̀gìnì wa. Oh ó ga jù báyìí lọ ó ga àwọn aláṣẹ kù wọ́n sì bọ gbẹ́rù rẹ̀. ẹ má bínú má bínú ìyá wa ẹ má bínú. ọmọ yìí fa mí lẹ́kún. má bínú gbèsè adọ́báyẹ̀ orí tí ẹ ṣe nu ayé ọ̀rẹ́ ọ̀dà ayọ̀ òṣèlú ọgbà mi gba ọgbẹ́rù rẹ̀. sùn níwọ̀n tó yẹ kó o balẹ̀ kó máa jó kó o ti bọ́ sínú ọlá o ti bọ́ sínú ìyì o wá ń sunkún ṣé o rò pé gbogbo ohun tí kábíyèsí láwọn máa ṣe o rò bí àwọn parọ́ ni wọn ò parọ́ o wọn náà máa rún ẹ lọ sí òkè òkun gbogbo ohun tó máa tún jẹ́ kọ́kọ́ ẹ balẹ̀ ní òkè òkun wá tó ṣe fún ẹ kí wàá lẹkùn tó wá sọ ká tún wá ti kábíyèsí sẹ́gbẹ̀ẹ́ ká gbé tàwọn aráàlú sẹ́gbẹ̀ẹ́ mi tó ń wò yìí gbogbo ohun tó bá fẹ́ pátá ni kò sọ fún mi ni màá ṣe fún ẹ bí ọmọ ni mo ṣe mú ẹ ohun mo mọ̀ ọ́n mọ̀ yẹn láàyò láàrin gbogbo àwọn tó kù mi ṣé ti yẹ kò sí nǹkan tó fẹ́ tí mi ní ṣe nípa pé kí growth ẹ kó lè wà òkè tí ohun tó bá fẹ́ kó gbé ní màá ṣe kí ni kí ni nǹkan tó ṣe èmi náà ti ṣe irú ẹ̀rí nínú ìlú tàwa yìí náà ni mo ti ṣe ìgbà tí mo ṣe tán ni kábíyèsí fẹ́ mi láyà so kò sí nǹkan kan tó burú nínú ẹ̀ má wo nǹkan kan tẹ́lẹ̀ kankan máa sọ ṣó ti yé nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi kí ló lè tùbà kí ló lè túṣẹ òun ni kí wọ́n concentrate kò ṣe ṣùgbọ́n ọkàn ọkùnrin balẹ̀ kò sí tó máa ṣe é. ó ṣe lóore ẹ kò ń ṣe pé bóyá mi ò sọ pé kábíyèsí máa ṣe gbogbo nǹkan tó ń promise mi bọ olórí ojú ti ń tì mí gbogbo àwọn tájọ lọ sí school ẹni tó ti parí kọ̀sán yunifásitì ti parí ẹni tí ò parí ṣì wà ń bẹ̀ èmi nìkan mú kan ń tún ọkàn sórí wa ọkọ sọ́run káàkiri ìlú ṣé ní ọ̀sẹ̀ tó wá ríro ọtí tí àwọn àgùnbánirọ̀ wọnú ìlú wa olórí inú mi ò dùn torí mo mọ̀ pé aṣọ yẹn náà wu èmi náà wọ̀. ẹni ìtàn ẹni ìtàn lágbára ọlọ́run máa wò ó kí ni wọ́n kàwé sí orí ojú ń sí wọn kò sí late comer nínú ìwé kíkà kò sígbà tó lè kàwé wà á kàwé débi pé àwọn gan máa garùn báyìí tó wà máa wẹ̀ tó ti yẹ níbi tí kábíyèsí máa rún èdè ni báwo gbogbo yẹn fi wọ́n lè jẹ́ kán ṣe tiwọn kí wọ́n ṣe ti tiẹ̀ láyọ̀ àtàlàfíà gbogbo bí wọ́n fẹ́ kàwé dé pátá la máa rún ẹ má yẹ kójú tiẹ̀ o ohun tó ń ṣe ìkó ń ṣe ohun o ohun tó yẹ kó máa fi yangàn ni bẹ́ẹ̀ ni torí nínú ìlú yìí wọ́n ń fi yangàn lọ́wọ́lọ́wọ́ ni ìwọ náà wàá fi ara tiẹ̀ wàá fi yangàn ṣùgbọ́n ọkọ mi jọ nítorí ọlọ́run má yẹ kí n gbọ́ pò ń sunkún náà bí òun fẹ́ gbọ́ pé ìyá àbíyè tí wàá fẹjọ́ ẹ̀sùn láàfin o ṣùgbọ́n mi nǹkan tí mo sọ fún ẹ ni kò múlò tó ti yẹ ohun tó bá fẹ́ wá bá mi ilẹ̀kùn ṣí fún ẹ kó wá bá mi ṣùgbọ́n láti sókè. ajémoríre ajémoríre ajémoríre ajémoráyọ̀ ajémoráyọ̀ ajémoráyọ̀ ajémoríbùkún ajémoríbùkún ajémoríbùkún ká jẹ́ kó fi ilé wa ṣe bùgbé. àṣẹ. ká jẹ́ kó fi ìlú wa ṣe bùgbé. àṣẹ. ká jẹ́ kó fi ọ̀dẹ wa ṣe bùgbé. àṣẹ. àtẹrú àtọmọ nínú ìlú yìí ká máa rí tajé ṣe. àṣẹ. ìgbàkigbà tá a bá pe ajé kájé jẹ́ wa o. àṣẹ. fún ọrọ̀ ajé wa kájé jẹ́ wa. àṣẹ. fún èrè oko wa kájé jẹ́ wa. àṣẹ. gbogbo tá a bá nílò ajé fún kájé mọ́ jẹ́ wa ni. àṣẹ. bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. àṣẹ. Hmm ayé mo ríre hmm. ẹni ìtàn kábíyèsí ẹni ìtàn kábíyèsí gbogbo àkóso ìlú yìí ó dọwọ́ ẹ kò ní bàjẹ́ fún ọ àṣẹ o ò ní báráyé fọwọ́ tì í àṣẹ kábíyèsí o ò ní dá nìkan ṣe tiẹ̀ àṣẹ àwọn alálẹ̀ ìlú yìí ẹ̀yìn ẹnu wà nítorí àkóso ìlú yìí ọwọ́ ẹ̀ ló wà báyìí odindi igbá ìlú yìí ìwọ ló fẹ́ gbé o ò gbọ́dọ̀ kọsẹ̀ o ò sì ní kọsẹ̀. àṣẹ àṣẹ. ìlú yìí ò lè tọwọ́ ẹ̀ dànù. àṣẹ àṣẹ. gbogbo ohun tó o bá ṣe a máa bá tara yé mu. a máa bá ti lójú àmọ́ ibi ò ní dé báyìí. dàpọ̀ o dọwọ́ ẹ o mm, orúkọ ẹ ò ní parẹ́ nínú òwe ìtàn gidi nínú ìlú yìí mo fi ń dẹ́ ẹ lójú bẹ́ẹ̀ ó ti tó bí ọdún kan ọdún méjì tó o fi ń bá wa gbé eléyìí alórúkọ rẹ ò ní parẹ́ sí dáadáa nínú ìlú ìtòlókè ò ní parẹ́ pẹ̀lẹ́ jẹ́ fún ẹ láyè díẹ̀ kí àwọn aláwo lè wọlé láti wá ṣe ètò tó kù ọkọ rẹ kábíyèsí ọkọ rẹ ajé mo ríre o ajé mo ríre o ajé mo ríre o ajé mo ráyọ̀ o. ajé o. mo kèrò adé adé mo kèrè adé mi lé mi ṣe bùgbé o adé mo kèrè. ẹ bá ń pàjẹ́ òwe ẹ bá ń pàjẹ́ òwe ajé la fi ń kọ́lé ajé la fi ń bímọ ajé la fi ń tọ́mọ ajé la fi ń láyé. E. àǹpàjẹ́ o ajé la fi ń kọ́lé ajé la fi ń táyà ajé la fi ń tọ́mọ ajé la fi ń táyà ajé la fi ń tọ́mọ ẹ bá ń pàjẹ́ òwe ẹ bá ń pàjẹ́ òwe ẹ bá ń pàjẹ́ òwe. ẹ bá ń pàjẹ́ òwe ẹ bá ń pàjẹ́ òwe. à ń pajẹ́ o ajé là fi ń tọ́ya ajé là fi ń tọ́mọ ajé là fi ń kọ́lé ajé là fi ń fáya ẹ ń pajẹ́ o ẹ ṣe aṣọ ọdún ọdún yìí a ó ṣe tẹ̀mí ìtọwọ́tọmọ ọ̀gẹ̀dẹ̀ òní gbọ́dọ̀ kó yà gan o. aboyún la máa bí tibitire. àgbà máa tọwọ́ àdàbọ̀ sùn. wọ́n ní kóró ni ti gbọ́rọ̀ mi. ṣùgbẹ̀ṣùgbẹ̀ ní tàwọn òṣùgbọ́. àgọ́ jáwe jáwe. àdìsá fìbí tójú wá tó. àbùfẹ́ ṣẹ́ wa rè. ajé òní fi lè wọlé o. ajé ògúngún ní sọ ajé ajé mòkè o ajé ajé mòkè ajé ìfilé mi ṣe bùgbé o ajé mòkè ẹ bá ń pàdé òwe ajé ẹ bá ń pàdé òwe ajé ajé la fi ń tọ́mọ ajé la fi ń fáyà ajé la fi ń kọ́lé ajé. wà á tòrò a máa ríre. Ayé wà á tòrò a máa ríre. Agbára ìbò kòtò amúlédélé. Agbára ìbò kòtò amúlédélé. Ayé wà á tòrò a máa ríre. bẹ́ẹ̀ni. a díra fún ajé hmm. tí ọmọ aráyé fojoojúmọ́ wá kí hmm. ajé òfin lè wá ṣe ibùdó. àṣẹ. ajé jẹun. àṣẹ. ìsìn wọn wáyé o. àṣẹ. ọlọyọyọ nílé aládùn. àṣẹ. ẹ ṣe mo dúpẹ́ ìyá àbíyẹ ẹ kú gbà gbogbo mi. a o. a láyé. àṣẹ.

àtàwọn obìnrin lélẹ̀ àkìdè ah, láàrin ìwò kẹ bá mi fún hmm. wọn. olórí àwọn ará ọjà kẹ bá mi fún gbogbo àwọn ará ọjà pátá pátá ìyá àbíyè mo gbàgbé ilé. èmi nìkan nu. àwọn ọmọ kéékèèké ọmọ ẹni kì í máa fún ní ìgbà hmm. gbogbo. àwọn ọmọ kéékèèké ẹ ṣeun olórí ẹ ṣe bá a bá domi sórí bá a bá domi sórí ìgbà ń sọ̀rọ̀ bá a bá domi sórí ilé ìlú sọ bá ti domi sórí ilé ìlú sọ. ajá fúlé yìí ṣe bùkún. ajá ẹ máa bá rèé yá lọ. àjọyọ̀ wà lẹ́yìn o ajé àjọyọ̀ wà. Ọ̀túnlọ́lá ọmọ olóyè ọ̀tún kí ló fẹ́ kú. báàmì ẹ má tàn mí mọ́ ẹ má tàn mí mọ́ o ẹ má tàn mí mọ́ rárá bẹ́ẹ̀ bá dẹ̀ ń tàn mí bá mi èmi ò ní tanra mi mọ́ o ẹ lé mi Ọ̀túnlọ́lá Ọ̀túnlọ́lá ṣé tí n bá jẹ́ Ọ̀túnlọ́lá ìlú á ṣe ọdún tó tó bẹ́ẹ̀ wọ́n ti laago káàkiri gbogbo ìlú ṣé ọba fẹ́ sọ pé àwọn ọmọ pé irú gbogbo àwọn atájọ́mọ olóyè báyìí ọ̀tọ̀ ló yẹ káyé wá wà a tún wá fi àìdùnnú wa hàn àyọjú ọba ọ̀tún dìdí sọ pé ó dà àwọn ọmọ olóyè báyìí báyìí ẹ lọ pé wọ́n wá kọ́ fún wa láyè wa lọ́tọ̀ wọ́n tí ẹ mọ̀ bóyá wà bóyá wà. ẹ jọ bàbá mi ṣé tí bá wá di pé àwa dáàrin àwọn ará wa tí ó jẹ́ pé wọn kì í ṣọmọ olóyè tá a bá tiẹ̀ fẹ́ máa sọ pé bóyá wà bá kan ẹ mọ̀ pé ìsọ̀rọ̀ sí títí. yòó Àdìó ṣé òun tó ń pa ẹlẹ́kùn yìí ṣé orí nǹkan tí ọba ìlú bá mọ̀ ọba ìlú mọ̀ ni o ojú wọn tiẹ̀ yọjú sí pé kí wọ́n wá sọ fún yín pé kẹ́ ẹ má bínú torí kí wọ́n mọ̀ pé ohun táwọn ṣe ò dáa wọ́n ní wọ́n fèrò inú ti ẹ̀ hàn pé ohun tí kábíyèsí ṣe àtàwọn olóyè pé kò dáa pé wọn ò jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ ẹrú yàtọ̀ sọmọ ni. tó ti yé àmọ́ lẹ́yìn tí wọ́n ti sọ báyìí àtúnṣe máa wá Adio èmi ń forí adé bẹ́ẹ̀ pé ẹ má bínú wo àtàwọn ọ̀rẹ́ àwa máa wá àtúnṣe ṣe sí yẹn. ó ti bọ̀ ó ti bọ̀ ó ti bọ̀ ọdún láti ṣe lọ yìí ọdún ló ti kọjá yìí ṣe fẹ́ kájọ́ padà sẹ́yìn. ẹ bọ́dún ọdún ìbá kọjá lọ Ọlọ́run ṣọ́ wa dẹ̀ mí ẹ́ torí ẹ̀ ló ṣe wá ń wa ikú mu bíi gàárì Adio. Ọlọ́run ṣọ́ wa dẹ̀ mí. Ọlọ́run ṣọ́ wa dẹ̀ mí lọ eléyìí ti kọjá ló gbọ́ á ó dùn mí àdìo àdìo àdìo já mi lórí ẹ̀. nílùú tí bàbá mi ti jó lóyè ọ̀tún tó jẹ́ pé oyè ọ̀tún là ń jẹ́nu lé wa. bẹ́ẹ̀ni oyè ọ̀tún wa kẹlẹ rí ó ju ọba abòmíì lọ fọkànbalẹ̀ jẹ́ ká gbà pé ti lọ o ti gbọ́ sórí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí máa fún ẹ lẹ́bùn tàbọ̀ àtàbọ̀ apọ̀n tó jẹ́ pé wàá fẹ́ pa náà gbogbo tó ń ṣẹlẹ̀ wàá fẹ́ parẹ́ lọ́kàn ẹ̀ òrìṣà òrìṣà kan bẹ nílẹ̀ wa èèyà ajé ló ń jẹ. ẹ má má tójú ajé ló mọ́lẹ̀ o. ṣé ẹ bínú ah, ẹ gbéra ẹ jì ẹ ah, ah, wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀rẹ́ gbogbo wa ọ̀rẹ́ ní gbogbo wa àjọṣepọ̀ ni ìwọ̀nba ni dọ̀bálẹ̀ gbọ́dọ̀ mọ́. Ìgbésẹ̀ a bá pè ní eh, àfintẹ́lẹ̀. Ẹ kárí ẹ eh, kárí. Ah, ah, Akọ̀yìn kábíyèsí. Oríire. Ojú òní tí. Adé àtúbọ̀ pẹ̀lú orí. Kábíyèsí bàbá àtúbọ̀ pẹ̀lú ẹsẹ̀. Ah, ṣé lè ṣí? Eh, kò yẹ kí ẹ máa bẹ́ẹ̀tì o. Tó wáyé pé mo bá ọ̀tún bẹ́ẹ̀tì last year, a jẹ̀wọ́ mi tán. Nígbà tá a ṣọdún last year tó dùn mo ní kò sọ̀rọ̀ tá a fẹ́ ṣe tó lè dòbí kíláàsì ẹ̀ ọ̀tún nítọ́dún tó ń bọ̀ ó máa dùn jùlọ mo nírọ̀ ni oníkábẹ́ẹ̀tì ń bá dá lóhùn. òye mo rí mo rán yé mi. ó dùn ó dùn. ẹ wá wò tá a ṣe lọ́dún ìkábẹ́ẹ̀sì mi ò pé ìta tó lè ṣe tó tún lè dùn tó báyìí wá. ẹ kábíyèsí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọdọọdún la máa ń gbàlejò àwọn agùnbánirọ̀ àwọn tọdún ètò ti dé àmọ́ èmi àtàgbáwo àti dá wọn lẹ́kọ̀ọ́ ibi tó yẹ kán rè sí ibi tó yẹ kán gbà àdìsọ gbogbo ẹ̀ torí pé ìdálù òun nìṣèlú. kábíyèsí olúwa mi ẹ wo àkíyèsí kan lèmi fẹ́ pè é sí tó dìrì ká ṣiṣẹ́ nípa ẹ̀ lúwa ó ti ń gbàlejò ó sì ti ń fẹ̀ sí ẹ jẹ́ ká ṣọ́ ilẹ̀ tàà bá a bá lọ talẹ̀ bí ò ṣe yẹ ká talẹ̀ yóò dùn wá gbẹ̀yìn o kábíyèsí olúwa mi àkíyèsí tèmi fẹ́ pè wá sí nìyẹn o. ẹ wò ó ìyí tèmi mú wá gan ó yàtọ̀ sí ìta tó ń sọ yìí mi mọ̀ pé mo máa bá ń bì ọwọ́ ìyá lọ́jọ́ ò jẹ́ ń sinmi mọ́ wọ́n ní ẹsẹ̀ ògbèrò wọ́n ní bẹ́rù bá sì sọ̀tún báyìí á tún fi sùn sí i mo wá ní màtí ẹ̀ báwo olóyè sọ̀rọ̀ ká ṣe pàdé ká wá ilẹ̀ tó tún fẹ̀ tó fẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn ẹ wo ìlú wa yìí ti gbòòrò ju bá ṣe lérò lọ o ìlú wa ti gbòòrò o. Hmm. ẹ̀yin ìlú ẹ̀yin ìlú kó má ní bàjẹ́ fún yín ayé yẹn máa máa dàgbàsókè sí i ara ń tà sọ nìyẹn exposure maturity kéèyàn kàwé ó máa ń hàn nínú gbogbo tó bá ṣe ìtúrí ẹ̀ nínú mi ṣe dùn sí ẹ̀yin olóyè tí ọlọ́run fi jí nǹkan. kábíyèsí ẹ jẹ́ mo láti fi ilẹ̀ tẹ́ sọ àfi káta lẹ o ìlú tí ò bá gbòòrò sí ní gbogbo ìgbà ojú kan náà máa wá o ẹ jẹ́ á mọ tà á ká má kàn talẹ̀ ìlú mọ̀ ni. ẹ wo bí ọdún yìí ṣe dùn tọdún tó bọ̀ náà tó dùn bẹ́ẹ̀ lọ ìtẹ́ sọ nípa ti ọjà ṣé fúnra mi débẹ̀ èmi náà mọ bó ṣe ṣe kí ni bó ṣe you know ó wà clumsy you know a máa mọ bá ṣe máa extend ẹ èmi àti àwọn ọ̀lú àti gbogbo yín náà àjọsọ papọ̀ àmọ́ bí tá a fẹ́ gbé sí ẹ wo ẹjọ́ máa gbádùn ìlú ìní ìlú wa nílò ọbọ̀mẹ́yìn. kábíyèsí kábíyèsí kíní kan wà tó kọ́ kábíyèsí ti fò. kíni. kábíyèsí ẹ ti gbàgbé wípé tí a bá ń sọ bó báyìí èrò máa pọ̀ láàfin bí ó ṣe pọ̀ láàfin náà máa wá sílé àwa olóyè náà ọba àkùn kankan kábíyèsí máa ń ṣe fún wa tẹ́lẹ̀ kan àfi máa ń dá wa àlejò lóhùn nílé ọkọ kábíyèsí fún ni o. kábíyèsí ò gbàgbé. èdè tẹ́ ẹ sọ̀rọ̀ dé wọ́n ti yé mi jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí òfin tó wà láàfin pé tó bá ti wọnú ààfin o ò gbọ́dọ̀ tẹ fóònù ẹ̀ wọn ló fà á àmọ́ tẹ́ ẹ bá dásẹ̀ kan jáde síbẹ̀ yẹn fóònù olúkálùkù yín owó ti wà bẹ́ẹ̀. Ah! ẹ kárẹ̀. wo ṣé kí n má tán ẹ ìlú yìí mo regret pé mo wá seven bí o mm. ẹ because sori gbogbo ìlú yìí ti ń gbọ́ gbogbo ìlú yìí ti ń gbórúkọ bíi ariwo bíi lọ́tún bíi lọ́sì ó ti wá lálẹ́ owó tí ń wù mí spíkà ó kè é ṣọmọ tó ti fọ́ ni àgbáwo gọ́gọ́gọ́gọ́gọ́ ó ti fọ́ fún mi. Eh? ṣọ pé kò sígbà tí n bá lọ sọ́dọ̀ àgbà òbí amúfẹ́ lọ bìnrin kankan ni o àbí anything ni o tọ́gbà òbí àti rí mi ọkọ̀ máa pariwo bí ibi kí tó kú olú ìbébì tó bá ṣe èrè mi pé thank you for coming sílùú ìkólé mi kan. you are very lovable person now but above all you have to be careful extremely careful. of course. ṣùtì gbọ́ inú láti wà uh, careful o. Um, sori. kí ló ṣẹlẹ̀. sori bí ìṣebími àti ẹjọ ń sọ̀rọ̀ ni. Wow. bí bí yìí. babe. Eh? Did, did you see that girl. amórí náà ṣé ọmọ ọmọ tó dàbí mọ́rẹ́ mi ẹ̀. that is it o ṣe mọ̀ pé tí ó wá sẹ́kọ̀ọ́ mi gbọ̀ngàn pé kí ló dé tó mọ́ dàbí mọ́rẹ́ mi báyìí àti ó bá dẹ̀ rántí pé ìnáwó ńgbà tí wọ́n sọ̀rọ̀ mọ́rẹ́ mi fún wa wọ́n ní ó rẹwà ó dàbí egbin So this is actually a hundred percent example of Mọ̀rẹ́mi. Hey, na irú àwọn ọmọ báyìí, ọmọ àwọn afẹ́ tí ìṣe ogún máa pọ̀ no, Ṣé wọ́n rí bó ṣe ń sọ gbogbo náà ní ìdògùn? But I ah, know lady ti find you. Oh, Ó look organic, you know. She no, says like. no, gbogbo ẹni dákẹ́ náà, what's the meaning of that? No, jọ ṣé èmi ò look organic. Irọ́ no, look artificial. Irọ́ kọ́ ni mò ń sọ sẹ́yìn. Ọmọ fine wọ́n o fọ́ ọ̀sẹ̀. ọ̀la ìgbìmọ̀ ọmọ tó ń jọ láti sọ̀rọ̀ sọ ó rẹwà kí ni ṣe èmi ò rẹwà ojú ń dùn ẹ̀ ni. wọ́n ní sùn sórí ọmọ yẹn ah. Ah, ah. ọmọ yẹn náà ni kò rọ̀ bá kó kó ṣì dà ní. babe lọ́jà rẹ. kí ló ṣẹlẹ̀ wọ́n lọ. àbẹ́ wa gbà mí ni alọ́mọ ọmọ dàbí ọmọ ìbílẹ̀ tó ẹwù wọn inú lódì mo ṣe pé ṣe àmọ́ ìgbà táyìn náà máa ń dé wig now but wait kí ni tiẹ̀ báyẹn sàn. á dẹ̀ máa jowó á máa jowó tó bá jó nǹkan wá níyàwó mi gan ni kí ló le tó yẹn nígbà táwọn bá ń jowú báyìí. ẹnì tán dúró náà mo ṣe àkíyèsí kan o. kí ni ẹ. ṣé o rí i pé bí gbogbo ìlú wa ṣe tóbi tó o rí i pé bọ̀bọ̀ kọ́pá yẹn ó appreciate ẹ gan mi ò dẹ̀ tí ì rí ọkùnrin kan tó appreciate ẹ tó bí bọ̀bọ̀ yẹn ṣe appreciate ọmọ kọ́pà o. ọmọ ẹni tí mò ń sọ. bọ̀bọ̀ ẹ̀kan yẹn. no kí ni wọ́n rí tó appreciate lára ẹni tán ọkùnrin tó wà pẹ̀lú obìnrin èmi tó fi obìnrin tó wà pẹ̀lú sílẹ̀ tó wà ń wo obìnrin èmi jọ ṣé yẹn wà responsible lójú ẹ wọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá ní àárọ̀ wọn ò lè lálẹ̀. èmi ò kò sí ẹ̀sìn nǹkan tó kàn mí torí mi ò sẹ̀ rí bóyá èèyàn kankan wọ mi mi ì sẹ̀ notice ẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ẹ̀ kò sí tí mo fẹ́ fi ṣe kò bá má ní kankan kó choose nǹkan tó bá wù bó èmi ẹni tán n tèmi ń rí kọ́lẹ̀ yìí ń rí kásẹ̀ gbọ́ pé bóyá tòyìn yàtọ̀ sí mi bọ̀ èmi o ẹni tán nǹkan tèmi rí inú school yẹn lẹ́ẹ̀kan ni pé ó yẹ kémi náà ti wà ní uniform copper tí mi ò bá ṣe tí wàá sí bẹ́ẹ̀ ó yẹ kí n ti máa wò pé hmm. àìmí ló ní pẹ́ wọṣọ ẹ̀ hmm. nǹkan tèmi rò nìyẹn o mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́ọ̀ lágbára àwọn tó tẹlẹ̀ ìdó èmi náà bá wọn wọ̀ bó pọ̀ ọjọ́ kan kí n lò láyé so ẹ má hmm. bá mi sọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ ọkùnrin kọ́ ló bá wọn. wàá bá wọn wọ̀ ọ́ ṣùgbọ́n bó ṣe máa bá wọn wọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe nílò ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ kan méjèèjì ò dira wọn lọ́wọ́ aṣọ kọ́pà ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ má bẹ̀rù. ṣé nǹkan tó pè mí wá síbí báyìí wá sọ mi. oríṣà àjọ. ọdún ẹ̀gún bá ti dé o àwọn ò bá ọ̀dọ̀kọ̀dún jẹ ọ̀rọ̀ sí. bàyá ọmọ tàbí lọ́jẹ̀ tí ò ṣàwò. ẹ pé ẹ ní pè mo dé o pè mo dé o ẹ ní pè mo sọ mi léegun. ló wá orí bó ṣe ń jó orí tó ṣe ń kọrin. ẹ n tó ṣẹlẹ̀ ni wípé ọgbọ́n òpin síbì kan òun ló ń jẹ́ kí ọlọ́gbọ́n náà bẹ̀rẹ̀ sí máa wá ọgbọ́n kiri tó fi wá ìmọ̀ títí délùú ìmọ̀ láyé gbà ìtumọ̀ ọ̀rọ̀ tí mo sọ ni wípé um, torí pé mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn àṣà àti ṣe wa òun ló jẹ́ kí n lọ rí ìdí Yorùbá ní school so ló jẹ́ kí n mọ díẹ̀díẹ̀ and èmi náà dẹ̀ dúró mo máa ń ṣe findings lọ́tún lọ́sì òun ni ti orílẹ̀ kan yẹn mm-hmm. àmọ́ tí béèrè ò bá kí ń dìjà ṣọmọ ọlọ́ṣun ni ẹni torí àwọn ọmọ ọlọ́ṣun ló máa ń múra bí o ṣe múra <sighs> lóòótọ́ àwọn ọmọ ọlọ́ṣun ló máa ń múra bí mo ṣe múra ẹ àmọ́ mi kì í ṣọmọ ọlọ́ṣun <sighs> ṣùgbọ́n ìdílé wa ló máa ń gbégbá ajé nílùú ajé tẹ̀dọ̀ fún ìdàgbàsókè ìlú wa. ìgbà ajé kájé lè máa fi lé wa ṣe ibùgbé. <laughs> well all the same nice to meet you. same um, here. ọlábíyí lorúkọ mi ọlábíyí anífowóṣe what is your name. ẹnìtàn lorúkọ mi ọmọ màmá gbẹ̀bí. ọmọ màmá gbẹ̀bí that's nice to meet you. same here. ọgbọ́n ẹ jọ sàn ọkọ mi ti wà lóyà sí dúkẹ́ tí mo ń sẹ́yìn lọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bàbá yẹn kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́. ṣé o mọrú ẹ̀ṣẹ̀ tí ọkọ yìí ṣe ṣá. bẹ́ẹ̀ ni sà ó gba àbẹ̀tẹ́lẹ̀ ni sà kẹ̀dẹ̀ máa wò ṣé ìṣòro kò ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. good ta ló sọ fún ẹ kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. kò ṣe bẹ́ẹ̀ rẹ̀. so o kọ́kọ́ mọ bribe ìjọba ìlú ìwọ̀n against ẹ̀ pátápátá ṣé o mọ implication ẹ̀ṣẹ̀ àti o tó bá ti gba bribe o máa gbé ẹ̀bi o máa gbé fún aláre èèyàn máa fi àjẹ tí ó ṣe who does that Who da? Who da? so nǹkan tọkọ ẹ ṣe nígbà tí ó fẹ́ ba iye ẹnìkan tó tẹ̀sí bàjẹ́ ni so ta ló sọ fẹ́ pé kò ìgbà tá a rí mu lélẹ̀ mi ò mọ̀ gbà tọkọ ẹ ti ń ṣe so fẹ́ gbọ́ kò ṣe rí ṣàjọ wà station ni ṣọlọ́pàá ni ẹni kí ló mọ̀ ń pa ẹ̀ ọjọ́ ṣọ́ra ẹ̀ ọjọ́ ṣọ́ra ẹ̀ kó wà kí á fò pẹ̀lú tó máa sọ kò ṣe kíni rí ìgbà tá a mú lélẹ̀ àmọ́ ẹ̀dùn olémi àti òní ó lóyà sí mi kí ló ń jẹ́ pé lóyà sí ọ̀gá ẹ̀ ni mo jẹ́ ẹ̀tọ́ ẹ̀ lóyà sí tó bá lóyà sí mo lè ní kó gbé kúrò station mi fẹ́ rí wọn náà gbé lọ bùn yẹ ó láti lóyà sí bọ ṣé ó lóyà sí ló lọ gba báyìí ṣé mo ránṣẹ́ ṣé mo gbàrí lójú ẹ̀ no ṣé ó rí mi pé mo gbàrí. èṣù ló yà lọ. yes èṣù yẹn ló sọ débi tó wà yẹn èṣù yẹn ló sọ débi tó wà yẹn ṣé débi tó wà yẹn oṣù kan ló máa lò. ah that's number one. ẹjọ. no torí pé wájú ọmọ tẹ̀mí like ẹjọ́ nítorí ọlẹ́rù táwọn ọmọ yìí. àwọn ọmọ mi. Ben. ni. kò sí ti àwọn ọmọ mi wà òkè tiwọn náà ni mo rò ni mo fi jẹ dáadáa di iṣẹ́ ọlọ́pàá. àbọ̀mọ̀ tiẹ̀ ló ń sọ. bẹ́ẹ̀ ni ọmọ wa tiẹ̀. ọmọ yín náà ni. o wà òkè o mi ò sọ́ọ̀rì láti sọ fún ẹ o wà òkè o. wọ́n yọ máa pọ́ ọmọ ẹ lọ́mọ mi. what are you telling me? ṣo fẹ́ gbọ́ torí pé ojú ọmọ tí èmi fẹ́ràn ní mi ṣe ní tẹ́kọ́ wọ́n tún wá dì mú tẹ̀. Ah, ìyá lè jẹ́kọ̀ mi ì má bẹ́ẹ̀ mi ìyá lè jẹ́kọ̀ fún àwọn ọlọ́pàá mi tí wọ́n nírú ẹ̀ lọ́kàn láti what are you telling me a ní nǹkan tó ṣe ọ̀dà. tó mọ ọlọ́run sọ pé òun ni wọ́n máa fi ṣe àríkọ́gbọ́n nìyẹn. ìṣòro ìyá rẹ̀ tó mọ̀ pé tọ́wọ́ fi ṣe rẹ̀ ṣe àríkọ́gbọ́n ó gbọ́ ọkùnrin nìyẹn. ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ jọ̀ọ́. pé kéde. ẹ bá mi ẹ bá mi ó lóyà sí ju báyìí lọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yẹn jù. o fẹ́ kó bá wọn jù mí gbogbo tó sọ yẹn túbọ̀ ń bí mi ní. o bẹ̀ mí dọ̀la ìfẹ́ àpò bẹ̀rẹ̀ sí ní sunkún hmm. láti sìn ìní gbọ́ ó ṣe. ẹ jọ ẹ jọ. ìyá àbí nígbà tí adífálà tó di ifá wọn ní a máa gba àlejò tuntun tó máa ṣèlú láǹfààní. bẹ́ẹ̀. wọn ní mo máa lóyún mo máa bímọ lábìlẹ. Hmm àwọn àlejò tuntun yìí ti wọlé àti rí obìnrin obìnrin tó ń ṣe àmọ́ mi ò lóyún kí ló dé ah. ṣé kábíyèsí ló ṣe wọn alálẹ̀ ni àbí èmi ni mo ṣe alálẹ̀ ah. tí mi ò fi lóyún láti jọ hmm. ẹ wo ìyá àbíyẹ obìnrin ni mí obìnrin lèmi tó bá ní nǹkan tí ẹ lè sọ fáwọn aráàlú abẹ́ ẹ lè sọ fún kábíyèsí ah. ẹ sọ fún èmi ogun tẹ́ ní ṣe pátápátá ni mo ṣe hmm. kí ló wá dé tí mo ti rà. yìí náà tó torí àti pèèyàn torí ìgbà mo ró níṣẹ́ yín ná tóró lórí fi ní yọjú sóhun. olórí ẹ̀rí pẹ̀sì ń pa mí lẹ́rìn gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́ ń ṣe ẹ̀ ń nawọ́ sí gbogbo òòṣà tí ń bẹ nínú ìlú wa yìí dandan ni kẹ́ ẹ finú ṣoyún kẹ́ ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹ má kánjú àìkánjú tolú ọ̀rọ̀ torí pé ìgbà rẹ̀ kò tó sè lọ́bẹ̀ ẹ fọkàn yín balẹ̀ kẹsì mọ gbàdúrà bẹ́ẹ̀ tí ń gbàdúrà fáwọn alálẹ̀ tí wọ́n ń da ilé wọ́n da ilé wọn ọmọ wọ́n ń tó mi wọn àgbọ́dọ̀ kẹsẹ̀ méjèèjì wọnú odò ìkọlá kan ti bọ̀ wọ́n ń tó ni torí pé orógbéléso àmọ́ kò bójú ààrẹ àgbáàrin abìso wàrà lẹ́gàn ẹ lóyún inú ẹ sì fẹ̀yìn pọnmọ gbogbo gbárùmọ̀lẹ́ sì dúró tí wọ́n wà lẹ́yìn yìí àbí mo parọ́ ni ẹ sì ń ṣe sàrà fún ọmọ kéékèèké hmm, ẹ fọkàn yín balẹ̀ ẹ bímọ ẹ̀yin náà wò tẹ bá ṣàkíyèsí dáadáa pé ìṣe tá a ṣe gbogbo tá a ṣe kọjá lọ tẹ́ ẹ náwó ṣáájé ṣáájé ìwọ àfiwá ajé wà àfiwá torí ọ̀hún rí aṣẹ́gi lájé ìwòrì ọmọ àlàkólà sọ̀rọ̀ ògbìngbì kan ògbìngbì kan tó orí ìrókò lọ lé tété tí ń sunkún ajé bí tí ń sunkún ajé ní sunkún ọmọ ọmọ wọlé wa bá yín ọmọ ọmọ ṣeré lẹ́ẹ̀dẹ̀ yín ẹ fọkàn yín balẹ̀ ẹ wá wo kẹsì mọ ṣàánú o àánú ṣe kókó ṣe pàtàkì bẹ́ẹ̀ bá rẹ́nìkan bá bá wọnú àfihàn wá bá ní òun ó mú mi ẹ bomi fún ẹ fa bọ́tọ̀ dá bomi fún bàbá lóun ó jẹun ẹ fún ló yẹ nítorí pé àwọn àjọ̀nú àwọn òòṣà wa tá a jòkó tì àwọn náà máa rìn kí wọn a máa dán yẹ̀wò pé ẹja iṣẹ́ níta lọ́lẹ̀ rẹ̀ ẹja lọ wò ó wò ọmọ ẹ̀wọ̀ bí wa àwa jẹ́ dókòrò àyà jẹun àtẹ̀wé àtàgà wọn wọ̀ bí wa wọn àbá wa jẹun ẹ bá wa dé jẹ̀bútúre àtẹ̀wé àtàgbà ẹ bá wa dé jẹ̀bútúre jẹ̀bútúre làwa wà o àtẹ̀wé àtàgbà ẹ bá wa dé jẹ̀bútúre. ṣàjẹ́ àjẹ́ oríire. tiẹ̀ rí i pé environment yìí ó wà conducive gan like you know everything around here is just so peaceful mo love ibi báyìí gan ni o ṣó rí i pé ibi tá a ti máa lọ ń jẹun gan everybody ló láìkè mẹ́rin àti ẹ̀ tábà rò oúnjẹ báyìí wọ́n ti sanwó wa you know tábà ti serve tán gan I'm going to come back here you know everybody around ibi báyìí they are just good people there is love there is peace there is harmony you know now B, Oh, Sorry, God. What's wrong with you? Mo ti ń gist pẹ̀lú ẹ látẹ̀kọ̀ ohun tí ẹ reply. Kí ló ṣẹlẹ̀ náà? Yeah, ibo lọkùn ẹ wà tí mo wà pẹ̀lú ẹ. Stop now. Kí ah, ló ṣe? Ah, kí ló tó then. Eh? I don't even know. No, Are you sure you are okay? No, mo wà right now. Ṣé o ti No jẹ́ kí n No ronú? No, it's No now. No mi No sí. No, mi No kí No fún No lẹ̀ No mi No fún No lẹ̀ No not No fún No lẹ̀. No, mi No sí No ni bọ̀ ọkọ mi wà ń bí kan. Ah, make way. Ah. Babe afa. Shikemi, atutu poroyo. Ah, Shikemi, wetin come do you now? You are who dey fight, where dey thank for me? I'm not happy. I'm so sorry, Mika. Mi mọ̀ nǹkan tó ń ṣe bí ìbúdé ń jíìsì pẹ̀lú ẹ̀ látọ̀ ọkọ̀, ó kàn ń le jù ni. Mo le jù, ṣé bí mo sọ fún pé ọkọ mi ò kàn sí bí ni, bàbá mi dè é. Bí yìí, kí ló ṣẹlẹ̀? talk to me tó bá sọ̀rọ̀ mo mọ̀ pé nǹkan ń ṣe ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa náà naturally tó bá wà pẹ̀lú ṣìkẹ́mi tó bá rí mi ó máa ń welcome mi kí ló ṣẹlẹ̀ lálẹ́ tó kọ lọ́rọ́ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí. leave me alone leave me alone you are pretending leave me alone. odogu i know hmm. wetin do you hmm. but we get gist you no worry we get gist we get gist. ṣé wọ́n fẹ́ dá lọ. Ah, ah, mo ń bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún bí mi. mi ò mọ ṣèbí tí n bá ṣe màá bẹ mi mọ nǹkan tó ṣe. mo rí bó ṣe wà múdì ni. as in mo ti mo ti sọ more than ten or mo kàn ṣáà ń rojọ́ rojọ́ rojọ́ rojọ́ látẹ̀kàn gbà tí ó fèsì gan ni mo bí pé kí ló ṣe é O no kàn wọ́n sí bí báyìí. ó yẹ kó mọ bó ṣe lè ah. tú ìsẹ̀ kó dá tẹnu ẹ̀ ìkọ̀kọ̀ ń eh. ṣe bó ṣe wà yẹn. bí a tó bá padà wá. owó rẹ̀ lóbi student obi ẹ má jẹ ká jà ìjà kò dára. ó dà wọ́n sọ fún ẹ pé ohun tó ṣe ni pé kò pa. kò make sense ká máa lọ tọ́jú ọmọ ọlọ́mọ kọ́ mọ́ wá lọ dàgbà tán kó lóun fẹ́ mọ bàbá òun gangan àwọn èèyàn á pàtàn fún un. why why why tó ṣe máa fi bọ́ yẹn lè kó máa lọ. fún mi ní one reason tí mo ṣe máa detain ẹ. i need to know you more please. ìyàwó mi ní ẹ lóòótọ́ bọ́ mi ì mọ ẹ tán. o ní láti mọ tó ń ṣe o this is business pleasure ọ̀tọ̀ business ọ̀tọ̀ you i don't like it. anybody ìyàwó mi nìkan ló wà ní mọ́tò. bẹ́ẹ̀ni ọmọ mi wá ń kọ́. ẹ kí ló wọ́n ṣe wọ́n mọ ìbá yẹn torí ọlọ́run ah, ọmọ rẹ yìí ti gbọ́mọ jù ọ́. báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó pa mi ò mọkọ ẹ mi ò mọrúkọ ọkọ ẹ mi mọ anything nípa ẹ sọ báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó ikú ló pa. ṣé o sọ fún mi pé ayákìlá ni wà ní. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ọlọ́run dá lẹ́jọ́ tó lóun gbà kóòtù ló fẹ́ gbọ́dọ̀. títí àfúrásọ ọ̀rọ̀ máa yẹ o. orí ìfura yẹn gan-an láti máa bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro sí mọ́ o yàgẹ̀ dọmọ yín mu máa wọnú yín wò máa nà yín bí kẹ́ ẹ ṣàìsí. no problem. o rí pé ọmọ yìí o máa notice nǹkan tó bá fún lómi kì í rẹ́rìn àmọ́ tó bá fún ní juice wọn máa rẹ́rìn. ẹ bébì ni nà ọ́. kí ló tẹ fi wojú wọn pé mo ti parọ́. no no no. ẹ lọ́tà ẹ lọ́tà lọ́tà panic jù ṣó pààyàn ni. èmi àkọ́ bí oògùn ikọ̀ láàrin àwọn olómàkì. ẹ̀yin máa ń lálà. bẹ́ẹ̀ni mo máa ń lálà. tí jùwọ́n tó wá kú ń kọ́. ah jùwọ́n ti kú. ọgbọ́n ọgbọ́n ah obìnrin ni mi lè pè yín sọ̀dí kí dáa. wetin happen now wetin be your problem come kwadi pé ọjà tó ń gbé nílùú yìí no enter your body no take am again now. Honest. Boy, don't you do like ọjà na you no different from jigan na so jigan they do now tá máa so tí wọn kọ sáré lọ entrance to wọn dé padà no be today no be yesterday o wetin dey happen now. stop doing this thing now. i don't know i don't know i don't know guys. Um, tí anything bá ṣẹlẹ̀ jẹ́ ká now if there is anything wrong with you just let us know we are guys we are your friend now jẹ́ ká mọ̀ àwa lọ́rẹ́ now jẹ́ ká mọ̀ now. mo ti ń ṣẹlẹ̀ mi bíi some days gẹ́gẹ́ bó ṣe sọ tí n bá dúró i don't know Boya, mo boya, mo sleep lórí ìdúró i don't know because màá kàn lọ màá ronú lọ irun tó ṣẹlẹ̀ ń sìn tí mo rò end ẹ̀ ò dáa ni mo ṣe ṣe ìgẹ̀ but mostly ọ̀rọ̀ lady ọmọ arúgbó ẹ̀ ni mo rò. bíi bíi why you, why you go leave silver spoon dey use plastic spoon dey eat. i no understand. puff puff no be egg roll na They just be like same shape but dey different dey clear e clear pass 3D sef. why you go tell me say she kẹ́ me? dey with you you dey look for that stupid girl wey dey call arugba abi na aru wetin dey call her. no no don't call her stupid please please. Don't. that local girl. she see ma go i think she mistake o oh. she kemi she kemi is just a friend. Hmm? of course she kemi is just a friend ọmọ yẹn ni ẹni tí yóò wù mí torí ẹ̀ lọkàn mi ṣe ń fà sí gbogbo gbà. bí náà ó ah, ah. lè sọ̀rọ̀ báyìí ọmọ phyllis ti ṣíkẹ́mi ní fún ẹ náà. ọmọ tó fit tó yẹn ọmọ tó fine tó ní. abeg chill. ah abeg chill. something is wrong with this guy. abeg abeg wait hmm. just tell me one thing i wan hear something from you now just be like i don forget ṣíkẹ́mi o no be ṣíkẹ́mi get height. tiwájú ẹ̀ fún tẹ́yìn ẹ̀ kún jọjọ orí ẹ̀ lọ fit gallant ọmọ tó ẹgbẹ́ tó bá lọ. Ah, ah. wey people dey crush every day. kò sọ́kùnrin tó máa rí ṣíkẹ́mi tó jẹ́ òníwọ̀ There is more to it. More to it. Èèwọ̀ òrìṣà. Ifá kan ló sọ̀rọ̀. Ó ní nǹkan àbá ti pè léèwọ̀. Èèwọ̀ ní àyíṣe o ẹjọ́ rẹ̀ tí bá bí ni a sì máa bí ni. Bíi bàbá kú òun bẹ́ẹ̀ mọ́dé bẹ́ẹ̀ débi pé ó fi Ha! Ọ̀rẹ́ mi ọmọ ní sánkú mọ́ àwọn òbí rẹ lójú àmín àṣẹ ayé rẹ ò sì ní tàbí gbúgbúrú àṣẹ bíi mo fi Elédùmarè mo fi bẹ̀ ọ́ dákun o torí òní kọ́ torí ọ̀la ni o ihun tí wọ́n bá ti pè léèwọ̀ ọ gbọ́dọ̀ bá wọn fi ṣeré o nítorí pé gbogbo èèwọ̀ láyé béèyàn bá fi ṣeré olúwa rẹ̀ ó padà kíkà àbámọ̀bọ̀ ni ah. ó ní ọ ní kíkà àbámọ̀bọ̀ ni. àmì àṣẹ bàbá. bíi mo mọ̀ fẹ́ràn rẹ o. Ah! àmọ́ bàbá ṣé ó le tó yẹn ni. Ah! eré wọ ni má fi kanú torí pé májèlé ni bí èèyàn bá fi kanú ọ̀run ni o. ẹ àmọ́ bàbá kí ló lè débi pé kí n má débẹ̀ èmi ò lérò pé ó le tóbi pé kéèyàn má lè bàṣọ rẹ ọ̀rẹ́ lásán ni mo fẹ́ bá ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ẹni tó máṣe ò kí n tójú àṣà mọ́lẹ̀ hmm. nígbà tẹ́ ti lè wọ ni mi dẹ̀ ní tàpá sí ṣẹ̀ṣe àmọ́ èmi kàn fẹ́ bá dọ̀rọ̀ ẹbí kí n lè máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nípa ìṣẹ̀ṣe ṣẹ̀mọ̀ pé òun tún mọ̀ jù wá lọ hmm. nígbà tẹ́ ti ní ẹni òṣà ni. wò mí kò ní dá kí láwọn tójú ìyá rẹ̀ kó ah, ah. bẹ́ẹ̀ ni kò ní dá kíkàn tójú ìyá rẹ̀ rọrùn. lórí ọ̀rọ̀ ọmọ yẹn. bẹ́ẹ̀ ni wọnà ṣé dandan ni kò bá a sọ̀rọ̀ ẹni bí n bá sì ẹyin kọ́fà tẹ kóra yín wájọ́ náà lọ́hùn ẹ pọ̀ ẹ bára yín sọ̀rẹ́ kí wá ló dé tó mú kan nú àwọn kọ́fà tẹ́ ẹjọ́ wà nù lùi ó kan nú wọn kọ́ máa bá dọ́rẹ̀ tó wá jẹ́ pé dandan ọmọ ìlú wa lọ fẹ́ wo kókó má. kúrò ń bẹ́ o wọ́n ti tá a bá mọ́pọ̀ lọ́tí ọ̀dọ́ kọ̀ọ̀kan a máa sọ ọ́ lẹ̀ o igi eléra ni o ilẹ̀ o dàpọ̀ o àbúrò ò ní o kò jù bẹ́ẹ̀ lọ. àmọ́ bàbá ẹ má bínú nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ ti ń ṣàlàyé ń pamọ́ yẹn fún mi ẹ ń kì í ẹ pọ̀n tó kì í lọ síbi ajé ni wọ́n kà á ẹni òòṣà lẹ pé ṣé òòṣà tó ń jẹ́ òòṣà lùí ṣáájé ló ń jẹ́ ni àbí ajé wa àbí kí ló dé tẹ̀ kì í lájé. ọ̀kàrí ajé ni lóòótọ́ wọ́n sọ díẹ̀ fún ọ tó jẹ́ ibi sọ fún ọ wípé kọ́ ọ má rọ̀ hmm. sórí pósí wa hmm. ajé ni o tí gbogbo òlú bọ̀ tí hmm. gbogbo òun sìn hmm. ọkùnrin kọkùnrin kankan ò gbọdọ̀ lájọṣepọ̀ pẹ̀lú ah, yóò lọ́kọ lóòótọ́ o bẹ́ẹ̀ ni yóò sì bímọ ṣùgbọ́n gbogbo nǹkan ló ní ìgbà àti àsìkò tí n bá ní kí n wò ó nìsín ọdún tí ó kù bóyá kí n sọ pé ọdún mẹ́ta. ọdún mẹ́ta. bẹ́ẹ̀ ni lẹ́yìn ọdún mẹ́ta yìí àǹfààní wà ó lè lọ́kọ tó o bá mọ̀ pé lóòótọ́ ọ fẹ́ bá a dọ́rẹ̀. ọ̀rẹ́ lásán ni mo sọ. ẹ ó yé mi tó o bá fi bá a dọ̀rẹ̀ lóòótọ́ lóòótọ́ o tó o lu jìbìtì o ṣe sùúrù ọdún mẹ́ta tó kù lẹ́yìn ọdún mẹ́ta ni. lẹ́yìn ọdún mẹ́ta. bẹ́ẹ̀ yóò bímọ yóò sì lọ́kọ ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta ni. ẹ bíi mi ò mọ̀ bóyá o lè dúró fún mi torí ìgbà tí mo gbà láti máa gbé e ó ní ìlànà àti òfin sórí àwọn tó máa ru ìgbàjẹ́ ìlú wa ó ní rules and regulations tí a máa ń tẹ̀lé ọ̀dọ̀ oh, èmi náà ti ń tẹ̀lé ìlànà àti òfin yẹn bọ́ ó sì kú bíi three years kí n tó parí kẹlómi tó gbà mi wọ́n mọ̀ bóyá o lè dúró fún mi <laughs> ṣó mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ kì í ní sùúrù. and what are the rules? òfin yẹn náà ni pé a ní àǹfààní àti súnmọ́ ọkùnrin títí tí a máa fi ìlú gbá pé àti pé. bá a sọ wẹ́lẹ̀ o. mo mọ̀ pé ó wá ṣàbù níbí báyìí. of course. èyí ẹ̀dẹ̀ ló fẹ́ lò pẹ̀lú wọn bíbáyìí kó má jẹ́ pé tó bá ti lọ tán mi ní láǹfààní àti rí ẹ mọ́ hmm. àbíbẹ̀ sọ̀rọ̀. ọ̀dà jẹ́ kí n mú bá a ọdún mẹ́ta pé kọ́ ló pé mi. yes ọdún mẹ́ta ló kù ọdún mẹ́ta ló kù. ọdún mẹ́ta ò pọ̀ jù náà àti pé kí ló dé tí mi nílè dúró wọ́n secondly ó ní pé ọdún kan ni tí mo wá ṣe lóòótọ́ agúnbánirọ̀ tí mo wá ṣe ń bí ọdún kan ni àmọ́ Yorùbá ní ibi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni máa ń wà fún ìdí èyí second home nílùú ìmàjẹ́ fún mi because màá máa wá bí lóòrèkóòrè láti máa wá wú ẹ̀. o máa dúró. of course i will. o máa dúró fún three years. <laughs> three years lẹ́lẹ́mí even number tí màá ń ṣe pé irú tó sọ yìí ṣé tó bá sọ fún mi pé ah ok baby má fọwọ́ kàn mí títí dalẹ́ ọjọ́ ìgbéyàwó ṣé màá fọwọ́ kan ẹ̀ ni má dúró náà ni náà. bíi. yeah babe. o mọ nílé fọwọ́ kan mi rárá. ó I cross my heart. <laughs> Thank you. It's all baby. Thank you. Ah, ṣé wọ́n ní sọ pé lè fọ́? Nù lè fọwọ́ kan mi, mú mi pé àní <laughs> eh, máa wára wa lọ sílé. Nù gbà tó ní mi lè fọwọ́ kan ẹ̀ lọ bá wò ibo lè má fọwọ́ kan. Èrò ni àní máa wára wa lọ sílé ni. <laughs> It's alright, right, darling. Thank you nǹkan tí mo ní kí ni. náà yín òun ṣe ń ta tó ṣe gbọ́dọ̀ máa pé pẹ́ ṣe. ẹ o mọ̀ pé bó ṣe bí wọ́n ṣe fẹ́ ká ṣe náà la ṣe máa ṣe. thank you. Um, <laughs> Emeka eh, i'm not happy. wetin happen why you no go dey happy. sori mi ìmọ̀ nǹkan tó ṣe bíi bíi yóò fún mi ní táìmù pé ìmọ̀kọ́ tí mo ṣe fún mo ti bí táǹtì ọ̀nà máa ń gbé tó bá yẹ pé mo ṣe á bí kọ̀ọ̀kan ni kó jẹ́ kí n mọ̀ I don't get his time again no calls, nothing, nothing. Life has been so difficult. Why is it being you ṣe báyìí? Everybody ló more what you àpapọ̀ náà gba as boyfriend and girlfriend. Tó bá tiẹ̀ wá ní nǹkan tó ṣe fún, ó yẹ kó lè sọ fún ẹ náà. Ẹlẹ́yìn tó fi fẹ́ Why? Why you no talk to your friend? I dey talk to my friend but now she came Chikemi dey take am wrong way. She came Chikemi, shey you no know say Yoruba people no marry one wife? okay since the way we dey this village now you go tell me say no dey know say Biyi dey date that girl wey dey put carries for head. stop am na why you dey talk like this you suppose to have your friend back not to dey spoil am why now. if i lie make amadiora fire me oh. igbo people no dey lie na this yoruba people dey lie now mm. come make i tell you make, make i tell you clearly clearly you don see that girl wey dey call am is it na aru wetin dey call am. Ah that girl wey dey put calories for her. na him be like this time abi you don chop him leave you be that now. but shey you say make you tell am make you you. if you say you no ask me i no go tell you. no no no no as you don mi ò fẹ́ mi leave do you know that àwọn èèyàn actually sọ fún mi pé ọmọ rí bí iye àti that thing but mi ò fẹ́ believe you are telling me now that bí ìfẹ́ fi mí lẹ́ nítorí kíní yẹn. wetin dey call kíní if you just dey cry the waste of crying no be you no love you again na you dey crush on Biyi she get me tea a lot of people dey wey dey crush on you if you die because of Biyi you die for nothing for this year wey we dey this village person dey wey dey crush for you look through my eyes a lot of people dey crush on you shey no get wetin i dey tell you baby gbòǹgbò wetin do you razan wetin you do razan obi. bíi bíi kí ló dé tó fẹ́ ṣèkà fún mi. ṣèkà fún ẹbí ti bá wa. ṣó fẹ́ pa mí ni kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan this is unfair o kò dáa o. òṣìwọ́n òṣìwọ́n náà ló ní ká kú nínú ibi táwọn ti lè gbọ́ wa ká máa bọ̀ bí ká wá sọ̀rọ̀ so I don't even know anything tó ń ṣẹlẹ̀ báyìí. ok bíi ṣó fẹ́ sọ pé òun mọ̀ pé mo love ẹ. mi gbọ́. mo ní ṣó fẹ́ sọ pé òun mọ̀ pé mo love ẹ all these years. <laughs> ọmọ ẹ ti mú nǹkan okay go on mo gbọ́. no stop tó bá dàbí eré bíi four good years lèmi àti ẹjọ lò ní school of course i've always loved you all this while nígbà tó tẹ̀sí pọ́ tún post èmi àti i was really happy that at least you know we are going to be together wọ́n ti ẹ̀ ló lo opportunity ẹ̀ láti propose sí mi gbogbo àwọn ìwé mi everybody they are waiting to shout wow wow wow like they can't wait. like are you serious about this. Babe, I'm serious. I've been waiting for you all this while. Bí mo expect pé ó yẹ kó ṣe the necessary thing. Bí má ṣe báyìí fún You can't be serious now. I am serious. Bí You fẹ́ ṣe fẹ́ disgrace mi ni. Disgrace ẹ bá wò. Eh, tó bá ti fẹ́ mi wá láma ṣẹlẹ̀. Tó bá ti fẹ́ mi wá láma ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn máa fi mí rẹ́rìn-ín ni. Eh, nígbà tó tún wá fẹ́ fẹ́yàn, o tún wá rí ṣàwáwù mi. Mi ò tún fẹ́ sọ pé mi ò dá tó lọ́mọbìnrin ni. Wá lọ fẹ́ rú ìyẹ́ tó ń di owó ẹyọ sórí kiri. No no, no, please. No, babe, please right, don't do this. I okay. love you. Babe, listen. You are my good friend. No, don't, please don't use that word friend. Èmi àti a kì í ṣe ọ̀rẹ́. Ọ̀rẹ́ ni wá. We've been friends for years and more appreciate every minute, every second, every hour, ah, month, week, years of our friendship stop it! stop it! mi like tó ń ṣe tó bá jẹ́ pé òun mú mi ṣeré ni please stop it. láti four years ago ṣáájọ sọ̀rọ̀ fífẹ́ ni ó ṣe jẹ́ sìn ni wọ́n sọ̀rọ̀ fífẹ́ what's going on. we, we can start now. start where. jẹ́ ká gbà ń pé gbà yẹ okay o mo ń pé mo ní feelings fún àbí pé mo lọ. àbí kò fẹ́ jà fún feelings tó ní fún mi ní èdè. be stop. please please Ma, ma, ma. jẹ́ kí n lọ máa lo àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí n máa lo pẹ̀lú ẹ please babe mo fọlọ́run bá bẹ tó bá ní feelings fún mi is acceptable o lè ní feelings for anybody to bá wọ̀n ẹ̀ ìwọ ló ní feelings ẹ̀ so ìwọ ló ń control feelings ẹ̀ bó ṣe wọ̀n but sí èmi sí ìwọ èmi ò ní feelings fún wọ please and why you doing like this now ah, ah ṣé o dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń púpọ̀ nínú nínú báàlà ṣe jọmọ lọ́wọ́ fífẹ́ ṣé gbà tó wọ hundred level mi mẹ́tò fẹ́ ṣe bọ́ọ̀rẹ́ mi ló ń fẹ́ ẹ̀dẹ̀ ní yẹ̀dẹ̀ ní yíyù ní two hundred level so. Hey, but that's then. ah àti gbàyẹ mi ok má jẹ́ kí n parọ́ fún ẹ mm. ṣùgbọ́n láti gbàyẹ tó wá notice pé mi ò ní boyfriend kankan àbí nǹkan so láti two hundred level yẹn. Oh. no at all i was waiting for you. you are waiting for yourself ah stop ẹ jàre ah. mi kì í kó irun méjì bọ́dọ́ lẹ́ẹ̀kan náà kí n má bàa pòfo kan dànù. see you see ọmọ tó rí yẹn ẹni ìtàn tó òun yẹn ikú nìkan ló ń gbaṣọ lọ́rùn ìwé ẹ̀ ẹni ìtàn nìkan ni fine mo understand it okay wait. it's good jọ má jẹ́ kọ́wọ́ ẹ̀ kọjá tó bá mú nǹkan jẹ́ kí nǹkan yẹn ká lójú ẹ please mm. no jọ bí ẹ ń pò nǹkan this is not you because you've never done this for over four years so why are you doing it now. because I love you. because you don't love me this is an infatuation this is not love please stop. ah wo bí ìbẹ́rẹ́ tó ti bá ti ká lójú ẹ ká tán ẹ sọ please mo mọ̀ pé mú nǹkan yẹn. This is not you. Mi ò mú kankan. O mú kankan. I swear to Almighty God, God, I love you. You love me. Yes, I've been waiting. Èmi mo mo bí ẹ bí ṣe tó ní. Tó bá mọ tí tó ti ká lójú ọkọ wa bá mi sọ mo ń lọ tèmi. Bíi. Wọ́n àti Tarẹjọ́ fẹ́ra irú fífẹ́ra òṣìwọ́. Bíi. Ah, àbí mo ń lálàá ni. Bíi. No, Bíi yóò Bíi yóò understand how much that I love him that I'm ready to do anything. Bíi. No, sure ó fíhùn pé ó dẹ̀ máa dé láláyé àtàláfíà àṣà tó o bá fẹ́ mi náà bí ìgbàdùgbàdù máa gbowó àgbàdo lọ́wọ́ èmi àti tó o bá fẹ́ mi máa ní problem ha nígbà calm down o nígbà hmm, hmm, nǹkan á ṣe ẹ o wá dẹ̀ sunkún o bíi ò ní à ní fẹ́ra wa à ń fẹ́ra wa nínà bíi bíi. fi ń sọ báyìí. mi kò bá má jẹ ẹwọ kò bá má jẹ ẹwọ mi mi nǹkan tí mo ṣe fún God knows that I love you so much. Ṣé come by báyìí ló yẹ kó fi sọ fún mi? Ṣé wetin happen now i don check you for your room i no see you na as make i come here solu you dey here dey cry kí ló ṣẹlẹ̀ wetin happen. ṣé kò yẹ kill me i'm crying because of bee yes. bee yes. inú rẹ̀ yẹ ó ti lọ bee ti lọ e don go we get like he's gone. he's gone be he don go. it's not possible e go possible don tell me that. masobere masobere meko masobere kò fẹ́ dákun kan tó ń ṣe mí ni masobere. Mm-hmm. don't focus on what you lose but focus on something that's dey with you person wey don go don go i dey always tell you dey apply wisdom why you dey think like this yoruba people dey apply wisdom in anything you are doing see I just as I just dey here for you see me as Messiah yeah. I dey here just to help you you no cry Thank you. I always dey for you. Oshekode. You know say I tell you say for this place wey we dey this village a lot of people dey wey dey crush on you but you no dey see them. I don't need to see them because I love Biyi e and I, that's the most important I thing. know you love Biyi e, but e yes. Biyi no love you. He I loves go... me. No, Maso. Person wey love you now don go. No, kò lọ síbi kan kó máa padà wá. Okay now wait you don't need to cry anymore. Yeah wait no dey cry. Don't worry na I did for you. I did for you. I did for you. See wetin be yourself no you do. You know say be you dey lie me no go lie for you. Just believe me. Hey, eh, no, no, we only start from friend. But just believe say I did for you. I know, thank you. She gone. You believe say I did for you? Yes, thank you. Thank God say this wisdom don't enter this head. And I promise you say I go do for you. Thank Forget you. about B. Ṣé gan Uh, thank you. Are you okay? Yeah. Ah, ṣó gbádùn ṣá. What are you trying to do? Me, she me. No, what are you trying to do? Fẹ́ kiss me? No be say man, I wan kiss you. I say I did for you. You, you. Done ó dárò ṣìkẹ́mi. ẹjọ́ ẹ̀kọ́. ó dárò ṣìkẹ́mi. ti gbọ́ ẹjọ́ ẹ̀kọ́. ṣìkẹ́mi wait. rescue ni you are mad. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ̀kọ́. ẹjọ́ ẹ̀kọ́ ṣo ti gbọ́. ṣé àánú fún ayé mi wá àfọwọ́ àgẹ́ wisdom. ṣìkẹ́mi. ṣìkẹ́mi. ajé mo bẹ̀rẹ̀ fọ dẹ̀dẹ̀ mi ṣe bùgbé. ajé mo Yes, ma'am. Ó wá ṣàgùnbánirọ̀ ní ìlú rẹ̀. Bẹ́ẹ̀ ni, àgùnbánirọ̀ ní ìlú. Aṣọ ọ̀run rẹ̀ náà wọ̀ ni. <laughs> Ẹ ṣeun. Ṣé o ti ṣàlàyé gbogbo ohun tó rọ̀ mọ́ òǹṣàlúwà yìí fún? Iṣẹ́ ṣe làgbá o. Bẹ́ẹ̀ni mà. Àwa sì jókòó tì gangan ni. Oh. Àádọ́nà mi, àlókò àlódò àmọ́ tó ti ṣàlàyé ọ̀rọ̀ ara tì gangan fún un. mo ti sọ fún ọ. pẹ̀lú tó rọ̀ mọ́ ọ gangan. ẹ mo ti ṣàlàyé <laughs> gbogbo. mọ́mí mọ́mí ẹ má ṣe jù mo ti ṣàlàyé fún mi má. ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe àpèjúwe ara mi torí ẹ̀yin àgbàlagbà bò ẹni ẹni tó bá débì kan tó kùnà láti má sọ bó ṣe jẹ́ tíru ẹni bẹ́ẹ̀ bá pàdánù ẹ̀ káàbọ̀ ṣe mọ̀ pé kò yẹ kó bínú Bíyì lórúkọ mi mo dẹ̀ wá láti ìlú Èkó ibẹ̀ ni mò ń gbé agùnbánirọ̀ ni mo wá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ètò tá a dẹ̀ wá ṣe ń bí ó pẹ́ wá jù ètò ọdún kan péré àmọ́ ní tìí tí ẹ̀sọ́ tẹ̀ ń béèrè lọ́wọ́ yìí ó ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi kódà ó ṣàlàyé fún mi dóríta wípé ìdálò oníṣèlú hmm. ó jẹ́ kó yé mi wípé eégún ló ń gbowó òde láwọn ibì kan àtọkùn hmm. ló ń gbà láwọn ibòmí pé bí wọ́n ṣe ń ṣe ń bí ní ká bá wọn ṣe hmm. ó lè ṣe é ṣe kó jẹ́ èèwọ̀ ń bomi àmọ́ níbí èèwọ̀ bí dandan ni ká pamọ́ ó dẹ̀ ṣe ṣàlàyé fún mi náà ó yé mi fún ara mi mo lè má jẹ́ ọmọ oníṣẹ̀ṣe wá láti ilé àmọ́ torí mo fẹ́ràn ìṣẹ̀ṣe èdè Yorùbá lèmi lọ kà níléèwé. dà torí bó ti ṣe ń wo ojú ìlú nu o. ó ṣàlàyé fún. ojú ìlú nu o. ẹ <laughs> eh, mo ti ṣàlàyé everything fún un nǹkan tó dẹ̀ sọ fún mi náà nìyẹn. àwọn mi kódà tí ọdún tí ẹ ló kù ń sìn tó bá jẹ́ bí ẹ ń gbé kò tó ẹ lè fọdún márùn-ún mi sí mi ó máa dúró. ọ̀rọ̀ ẹ̀rọ tí tó bá wọn gbogbo tó kù náà péréte ló kù òun náà sì ti múra àti ìrìn àjò tó dáa àmọ́ tó bá ṣe sùúrù ẹ̀yin onísùúrù lélẹ́dùnmarè wà níta tì í náà ìdọ̀tí lọ́kọ̀ ọkọ̀ hmm. dọ̀tí ọkọ̀ ẹ̀gbin bí ẹ báyìí ti ń ṣe báyìí ti ṣe mímọ́ mímọ́ mímọ́ gbogbo hmm. nǹkan náà ọmọ ọmọ ni àjọsá bá mi ní ìsìn. bẹ́ẹ̀ni hmm? bẹ́ẹ̀ni ìyá wa mímọ́ la wà wá mímọ́ wọ́n sì lu àwùjẹ wò. Ah, mọ́mí <laughs> mo gbọ́ Yorùbá tẹ́ sọ o ó dẹ̀ yé mi débi wípé èèyàn kì í ṣojú agúdẹ̀wò láì ṣàwò bẹ́ẹ̀ni ó yé mi mi ì ní ṣe wẹ̀. tọ́ hmm? ó ti yé mi. wọ́n bẹ̀ jẹ́ o <laughs> wọ́n bá lé agbájẹ́ jẹ́. <laughs> Báàmì. Bọ̀ mo fẹ́ lọ rèé dáhùn àlejò lóhùn. Kí ló ń jẹ́ ojú agídẹ? Kí ló ń jẹ́ ojú agídẹ? Ah, Ṣùgbọ́n gúdẹ. Gúdẹ gúdẹ. Kúrò jàre kí ló ń ṣe wà tó? With sincerity, kò sí ṣe é gan. Oríṣà dá o. Kò sí nǹkan méjì tí mo fi pè yín. Ẹ ti mọ̀ pé ó ṣe pàtàkì gidi ni torí kì ṣe ọjọ́ meeting wa ẹ wò ó gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà wọ́n ní òkèrè òní olójú jíjìn ló ti máa mẹ́kùn sùn. bẹ́ẹ̀ ni kábíyèsí. <laughs> if you plan very well you will see the result if you fail to plan you are planning to fail. ó ní mo ṣe pé the best thing ó ní wípé ká tètè plan ọ̀rọ̀ ọdún tá a máa ń ṣe ká bẹ̀rẹ̀ planning yẹn láti sìn nítorí àwọn àlejò tá a gbà ní last year wọ́n máa kéré sí àwọn ètò ń bọ̀ lọ́dún yìí ìròyìn ọdún tó kọjá ó máa ti kálẹ̀ gàgìrì. kábíyèsí ètò ẹni ká máa plan lóṣù kó fọ́ good month oṣù kóṣù mẹ́rin nígbà tó bá kó oṣù kan àbí ọ̀sẹ̀ mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ planning nílé ìṣèwádìí abáyé. <laughs> ẹ mọ̀ pé ẹ̀yin ò fara sí politics mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé tí honourable kan bá ti wọlé ó ti máa máa plan ọdún kẹrin tó ń bọ̀ á ti máa plan rẹ̀ lẹ̀. <laughs> ẹ̀rù tó rọ̀ ní nǹkan tí kábíyèsí sọ o èmi àti ìyá ọ̀ṣà àtijọ́ ríra lórí nǹkan tí kábíyèsí sọ iná nìyá ọ̀ṣà sọ pé ọdún tí ń wọlé bọ̀ o ká mọ nǹkan tó bá yẹ ká máa ṣe o gbogbo ètùtù kéréje kéréje tó yẹ ká máa ṣe fún ọ̀ṣà ọ̀ṣọ̀ yẹn lé ní ó tún wá sọ̀kẹ́ olọ́mù òṣàgbọ́ náà gbogbo ètò kéréje kéréje tiẹ̀ náà ká ṣe yẹn náà kábíyèsí já náà. wà á kó kankan kábíyèsí. bí ó bá necessary láti ṣe ẹ jẹ́ ká máa ṣe kíákíá kíákíá kíá gbogbo àwọn tó bá yẹ kẹ́ ẹ sọ fún ẹ sọ fún wọn àwọn tó bá yẹ kó wá perform ń bẹ́ẹ̀ ó yẹ kán ti máa yọjú sí yín àwọn tó fẹ́ perform àbí báwo. ènìyàn sọ wọn kọ́ lẹ́sìn jì. ẹ̀yin lẹ lọ́nà ah, ẹ má lọ́nà jì mọ́ kò yẹ yín sí àwọn ètò bá wà capable nù wọn ẹ accept request wọn àwọn ètò ò bá wà òkè ẹ yọ kúrò. ẹ kú kẹ́lẹ́ kan kábíyèsí. kí ni. ẹ bá mi ní orúkọ aṣọ àwọn olóyè. ẹ wà ní wardrobe yìí. ẹ rà ẹ rà fún wa léṣe. èmi. wọn rà fún wa léṣe. mi rà. mi rà. no no mi ò rà mi ò fún yín lówó aṣọ gan-an àgbà tó ṣe pé gọ́ọ̀mẹ̀ntì tó ń darí ìlú níbí ṣe bówó ìlú ni ẹ̀yin ẹ máa yọ ìyọkúyọ ẹ máa yọ ìyọkúyọ títí kan ló yè sọ̀mí là ń gbọ́ láàfin ọba ibo ni kí n ti gbẹ́rù yín bẹ̀. gbogbo àti ṣe mí tìtàn jẹ́ kí mi àtọ̀rẹ́ mi sọ̀rọ̀ ọgọ́gọ́gọ́gọ́ ẹ máa bá tiyín lọ. aṣẹ́wó nìyẹn o mo ti gbọ́rọ̀ yín pa ọmọ yẹn mo ti gbọ́rọ̀ mi onékèlè. ìfẹ́ mi ayọ̀ mi mo ti rẹ́yẹ lóríṣiríṣi mo ro dìdẹ̀rẹ́ mo rí tìtì mo rí lékeléke àmọ́ kò sí ìtú ẹwà tọ́kì nínú ẹ̀wọ̀n ṣé ti ẹwà tí ọlọ́run fún ọ̀kìn bíi. ṣé ti ẹwà ara òkín la fẹ́ sọ ni ṣé ti kí ọ̀kín bọ̀ náà kan ká ní ẹyẹ ló dáa tó yìí ìfẹ́ mi ayọ̀ mi bẹ́ẹ̀ náà ni mo dínú ogbó mo rí oríṣiríṣi ẹranko afàyàfà mo rí èyí tó lówó tí pani lẹ́sẹ̀kẹsẹ̀ mo rí èyí tí ò ní àmọ́ nígbà tí mo kó òjòlá mo rí wípé afàyàfà tóbi já fàyàfà lọ bẹ́ẹ̀ ó dára lóbìnrin hmm. olódùmarè jogún ẹwà fún ẹ lọ́pọ̀lọpọ̀ ó wáá fi ìwà ṣe adé orí ẹ hmm. ó níwà kò jẹ́ kó o ṣìwà wò ìwọ ni obìnrin tí àwọn èèyàn máa fi ń sọ wípé mo ní tèmi ní ti dáadáa pé mi ò kó ní ti bì àmì sí I will forever love you. Mm, thank you. bí mo ṣèlérí fún ẹ lónìí wípé bá fẹ́fẹ́ ń bí jìnjà bọ́gbìn gbìngbìn igbe ikú ọkàn mi ni àdán tèmi tiẹ̀ máa máa ké títí ayérayé. I will forever love you my baby. No, we love you too. I love you. I love you Thank more. you for coming to my <laughs> life. You're welcome. Love you, Mujue. Uh, um. Baby. Stop! No. But, babe, I, I'm know. Babe. I'm um, okay, t- do, wait, wait, wait, dúró. ṣé kò yẹ kí bíi ti débi ni ṣé bóun náà ló ní kí n pàdé òun bí bírú adánidúró ló ń gbèsè wò rè bá. ṣáà ṣe kí a kó dé mi lọ kó mọ̀ jẹ́ yàbí yóò tún mọ̀ pariwo mọ́ mi darí. àbí bí yóò rántí pé mi àtòun jọ ládé ń ká pàdé ń bí ni. Ach, okay. Ẹ wo òrìṣà! Ẹ wo òrìṣà! Ta ló dẹ́nu eléyìí wò? Ah! Nílùú tó lọ́ba tó níjòyè. Lọ́sẹ̀ gan. Òjò òsú. Bẹ́ẹ̀ lọ́jọ́ rọ̀. Ọ̀rá sì kù. ọ̀rọ̀ ńláńlá ní bápá ọ̀rọ̀ ṣẹ̀gìṣẹ̀gì ní bẹ́sẹ̀. ẹni bá sọ pé lẹ́yìn ò ní fara rẹ lọ bẹ́ẹ̀ ni Ṣàngó iná gorí ilé fẹjú tótótó èèwọ̀lú balẹ̀ dífá Ṣàngó èèwọ̀lú balẹ̀ ṣàyẹ̀wò á lọ́sàn-án gan. bíi bíi ayé mi ti bàjẹ́ bí mi ti bàyẹ́ mi jẹ́ bí mi ti bàyẹ́ mi jẹ́ bí mi ti bàyẹ́ mi jẹ́. ọ̀dà wọn mọ̀ pé lẹ́yìn ní ìtumọ̀ ìṣòro lásìkò àmọ́ o èmi nìkan kọ́ ni wọ́n rí gbogbo ọyẹ́ ni yóò rí gbogbo òlú ni yóò ti rí pẹ̀lú. ọ̀gá o ìlú yìí ò ní bàjẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin tèmi bó o ní ṣáàfíà ni ẹ káre. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí aláṣẹ kejì òrìṣà kábíyèsí kábíyèsí wàhálà ti dé kábíyèsí. wàhálà ti bò. kábíyèsí ọ̀ràn dé kábíyèsí ọ̀ràn ti dé kábíyèsí kábíyèsí wàhálà ni bí mo ṣe jáde nílé láàárọ̀ yìí báyìí àpẹẹrẹ tí mo rí ọ̀dà kábíyèsí àpẹẹrẹ tí ọ̀dà rárá ni kábíyèsí mo wá wò pé kí ló lè farú nǹkan báyìí mo bá gbéra ó di ilé òòsà bí mo ṣe dá sí ọ̀tún wọlé òòsà báyìí gbogbo iná ti ń bẹ ilé òòsà pátápátá gbogbo ẹ̀ ti kú kábíyèsí. gbogbo ẹ̀ ti kú kábíyèsí nígbà mo wà lọ tí mo wà bọ̀ mo rí i pé ẹni ìtàn ni ẹni ìtàn ti balẹ̀ jẹ́ ẹni ìtàn ti dà nǹkan rú ẹni ìtàn ti jábàlẹ̀ ẹni ìtàn ti jábàlẹ̀ o kábíyèsí. ta ló gbà balẹ̀ nìkan. èmi náà mọ ẹ̀yin ìlú èmi náà mọ mo fi ní sáré wá sọ fún yín o kábíyèsí. ṣe é rí pábò sí dé. bẹ́ẹ̀ ni kábíyèsí. àbẹ́ẹ̀rí pábò ti wọnú òlu. Ah, kábíyèsí àbòsí báwo ni igi ṣe máa ṣubú sójú ọ̀nà oko àgbẹ̀ tágbẹ̀ máa lóun ò mọ bí igi ṣe ṣubú sójú ọ̀nà ṣágbẹ̀ òdòkó ni. awo kábíyèsí o kábíyèsí. ẹ dá ọmọ yẹn padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀. ọ̀dà kábíyèsí. kí àwọn òbí ẹ̀ bí léèrè bí ọ̀rọ̀ balẹ̀ ẹ̀ ti jẹ́. ọ̀dà kábíyèsí ọ̀dà kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí o. ẹbìlà ẹbìlà ẹbìlà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. bàbáwọ ah! bàbáwọ ara fún mi o ah! ara fún mi sí o. lọ́nà wo. béèrè kan mo fẹ́ béèrè. ta ló gbà bàdé. Ah! irú ọ̀rọ̀ kọ́nà wo lè ń bí mi ẹ dákun sí mọ̀ ń tẹ̀lé jáde ni. ara fún mi sí o. ni. ara fún mi sí o. kí wàá lọ́sẹ̀ lè. bó o ṣe débi aṣọ kúrò ilé ní tú bó o ṣe. Ah! mo dára mo ti kábíyè ṣògbó ẹ ah, má kó bá mi ah, tó mo ti kábíyè ṣògbó dára ẹ má kó bá mi o. ipò jẹ́ agbófinró ipò jọ̀gá ń bẹ̀ kò fún ẹ ní authority láti máa sọ̀rọ̀ pàápàá jùlọ sí àwọn tó ju ẹ lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́. má bínú sá ìjọba ò recognize alálẹ̀ tẹ̀ ń tẹnu wọ́n yìí o ó sì tó kàn jọba á ní nǹkan tẹ̀ ń ṣe ìrọ̀rùn. bíi ẹ fẹ́ ka a. ọmọ ọmọ ẹni tó ṣe. wọ́n ọ̀rẹ́ wọn ti kú ọ̀gá ọ̀rẹ́ wọn ti kú ọ̀gá ẹ wò. àwọn ẹni tí kú kí lè fún wọn jẹ. a fún wọn ní kankan jẹ. olóko òrìṣà ọ̀kan tóbi èyí ló ní àrò rọ̀ mọ́. jáde jáde jáde. ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ah! kábíyèsí kábíyèsí ṣe fẹ́ gbòòtò òṣù mẹ́rin sí i ìlà kúrò ní ìdáná ìlú. ọmọ tẹ́ ń bí ìlú ọmọdé yìí ó kọjá òye ẹ̀ ọmọ kékeré ni tó bá tó bá rin irú ẹ̀ sọ́nà máa rin irú ẹ̀ ni. àbúrò mi kò kú ní ẹgbẹ́ ìkọlù èmi ló gbọ́dọ̀ tí ẹ̀bí. àbúrò mi kò kú ní ẹgbẹ́ ìkọlù. kókó ló ti nù ya rẹ rágádádá lọ́wọ́ yẹrinyẹrin wáyé adébáfúláyé nǹka ọmọ rẹ tẹ gbígbóná. orí ká ṣàlàyé ẹsẹ̀ mẹ́rin ìlú méjì. kí lọ́nà àbáyọ. ó máa dáadáa kí kábíyèsí á lè dìbò wá síwájú. bíbẹ́ kú bẹ́ẹ̀ kọ́ adélámi adélámi àgbàjọ. kábíyèsí á wá jà. mo wá dẹni tí ò lè lọ fàdáfàdá láàrin ìlú mọ́ gbogbo ìlú bẹnu àtẹ́lù mi. Ah! ó máa ṣe. tẹ́ bá mu àwọn ìwà tí ire ń wù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 ọlọ́run àforíjì. àwọn pàṣẹ tí ó sọ. àṣẹ nígbà míì olóbí àmọ́ ìgbà kan ọdọọdì ìyẹn ò ní jẹ́pin rẹ̀. ẹni tọ̀. tójú bá rọ tó bá ká òrùlé eré àti ìbò ló yẹ kó nílé máa sá ọ. àwọn àgbàlagbà sọ wípé tọ́ta bá rí bi oníbi yẹn máa wọlé. mo ní kí n gbọ́mọ wá fún mi ẹ lè gbé bànújẹ́ wá ká mi mọ́lẹ̀ ìbànújẹ́ lélẹ́yìí. àwọn ló kéré o ifá mi ò kéré. gbogbo àjálù torí lura wọn kó tiẹ̀ jẹ́ kí èèyàn kọ́kọ́ rántí ibi ọmọ lóòótọ́ ilé lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣe mọ̀ pé asúnmọ́ rẹ ni jù rẹ nínú. èdè fi àìbìkítà tí èdè fi balẹ̀ ibi jẹ́. láì ṣe bébíá láì ṣàròbó hundred thousand. ibi tá ń lò fún lọ́dọ̀ mi ni ń bọ ọ́ dàgbà tí ibi fi ń bọ ọ́ rìn káàkiri báyìí. ẹ gbọ́ mọ padà sí ìjẹ́ tí gbé mọ́ ẹbí ọgbà mọ́ o sí ìgbà mọ́ o ẹ gbọ́ padà o. Ah, ah, ah. ìwọ ìwọ tún ni mi ò ní rí ẹ mọ́ mi ò ní rí wọn náà mọ́ mi ò ní rí ẹ mọ́ mi ò tún ṣe kòńgẹ́ ẹ mọ́ ó máa ní lọ ni. Ah! orí mi. àjẹ̀kú pàlàbà ipa mọ́ ìrọ́lẹ́ni ní sọ́kọ rere. ìwé ọmọ wípé ìwọ nìyá lọ́jà ìwọ ló sì máa sí ní ọjà. kí làṣírí ti ń bẹ láàrin ọjà ìyá lọ́jà àtẹ̀mí kábíyèsí. ọmọ ìyá ọmọ bí kò kó ṣe gbogbo ó léwu fún yìí ó sì léwu fún ìyá lọ́jà. mo dáhùn elédùà kọ́dùnmádé ọba àfọ̀bẹ́dẹ́à gbèrí lọ́lá ọmọ oníkurubúsù wọ sáríjì yìí. mo tún sọ ti wúlò kábíyèsí kábíyèsí. olúwere ni gbáko alákẹ́dókú lóde lọ́gbàkú mi kú irọ́ lọ pa tó ọba bá mi lójú oorun ikú lórí. ẹ kúrò lórí rẹ torí bí ìlú bá dá méjì tọba lè ní òṣè. lẹ́ẹ̀kọ́ ìkìlẹ̀ mi kì í máa fa wọn rẹ̀ dágbẹ̀dù. tẹ́ni ọba kan ọba kú ọba mi ì jẹ́. sọ̀rọ̀ òrùn tó mú yìí kó tó wọ̀ yóò jáde láyé. èmi ẹ fúnra ẹ̀bí. ẹ ń gbẹ́nu gbọ́ fọ́ kíkan pè wọ ìbọn àyàbùgbọ́n jẹ gbàgì lórúkọ tí wọ́n pè wọ ẹ̀tù ọkọ̀ tẹ́lú wọ́jọ̀ lórúkọ tí wọ́n pè wọ́n ta. tẹ̀tẹ̀ kòkó mi sì ti lómi lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú òtún tọ̀ sí babaláku bàbá mi ò ní tẹrí bá sẹ́nikẹ́ni ká bọ̀ torí obìnrin àtẹ̀yìntàn lásán lásán. Hmm. ọ̀dà mò ń bọ́ àbọ̀. owó ọ̀gá ló ti gbà ọmọ jìnnìjì owó ọ̀gá ló ti gbà bọ̀bẹ̀. gbogbo ẹ̀mí tó bá kọjá lórí ilẹ̀ gbogbo wọn wọ́n kú ọ. ta ló ní ilé mo ní kó pẹ̀lú mi. kílè wọ́n àdápẹ́ ìdà lóbìnrin dá kẹ̀kẹ́ òwú bí wọ́n bá já ní obìnrin lábẹ́ iye inú rẹ̀ ra ni. wọ́n yà ọ̀kan dùn má dé ìtànà lẹ pé ah wọ́n. ó kéré sí kì í ṣẹ̀rù ẹ. bí ẹjọ́ gbé pẹ́yẹ́gì ìjàkaná. èmi rẹ bá fi ọjọ́ yẹyà lọ́jà tó o mòrò ìjì ọmọ pé àwọn kan ni orò èèpà. awo lèmi o awo ọ̀dájú awo sì ni pẹ̀lú mo sawo tèmi títí mo sawo a pàlùdò pàlùdò ẹ bá ń ah, gbogbo ẹyẹ rẹ náà nù. ọ̀nà kò bá ń lọ. bí n bá kò tí ì ní eré sá rárá agbo èsì ni kò tí ì yọ ọ̀rọ̀ hmm? bẹ́ẹ̀ ni ẹ ẹ ràn lọ́kàn dùnmọ́dé. níwájú èmi ọ̀kan dùnmọ́dé èmi ọba jágunjà èmi ó dín dín ìdá méjì ìlú tí wọ́n ń pèlè èèyàn kan ṣoṣo. wọ́n kọlu ìyálòjì àti adékiníkùn wọ́n bàyẹ̀ wọn jẹ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé èmi ní òkò kan ṣoṣo tó túgbẹ̀ ẹyẹ ká. ẹ bá mi sọ fún wípé mo fún un ní ọjọ́ méje ohun tó mí àti tí ò mí nínú ẹrù rẹ̀ kó kó jáde kúrò nínú bàbá mi. èmi nígbà tẹ́ ẹ fẹ́ késù òpa omi tì kọ́ fẹ́ jẹ wẹ̀. bí ìbádọ́gun ẹjọ́ dogun. ẹ bẹ̀ wọ́n. àtùgbà tó dojú tì mí ah, ẹ̀sìn rẹ̀. ara kan ní inú bí mi. ọ̀kan dùn má dé ọba àfọ̀bẹ́jà ilẹ̀ mọ́bólú rẹ lónìí lónìí. mo ti délé pé jìgà inú abarawúta ọjọ́ pálami ọkà tún jẹ̀rì jẹ̀rì. àwọn tó ti bàpọ̀ tó ọba yọ ọbẹ̀ ń jáde odò. èmi ló jàdá sí kò lè dáa fún gbogbo yín. ẹ̀yìn àrìn sọnù ẹlẹ́ẹ̀fẹ́ pàgbọ́ ayé yín ò ní kú ẹlẹ́ẹ̀fẹ́ pàtàlà ayé yín ò ní kalẹ̀. ẹkùn ọkọ òkè ìfọ̀kọ́rọ̀ lùbọ́dí lọ́mọdọ́gba àpáta fara ní fara rẹ̀ láyùbọ̀ à ń lẹ́bọ̀ lẹ́yìn ìjagunlẹ̀ bí lára wájú. Oh ya ya ya. Acı acı